àmọ́ bí dẹ́ẹ̀tì wá wẹ ọṣẹ ọ̀sán yìí ibi tẹ́rí pẹ́sẹ̀ èrò pọ̀ sí. ṣé bí àná ọjà. yọ̀dà fún mi nítorí pé bí èrò bá ṣe ń rìn níbi tẹ́ ẹ bá ti rìn bẹ́ẹ̀ ni èrè yóò ṣe wáyé wá. tí n bá fún yín lárodọ yìí ṣé ẹ sì dá padà. ní àgẹ́gùn ní bá yín rìn ẹ ẹ ṣe ohun tó dá báyìí. ẹ dákẹ́ jàre èjìká dùn nílé ló ń ṣe ìdìbò kan bá mi ṣe. ìyá wọn ṣubú kó. sórí ọjọ́ kan tí mo bá ẹ ṣe náà mo ṣe ṣiṣẹ́ mo kà gbòó mí nì sórí mo ṣe rí omi ẹ̀ wọn àṣe pupa bẹ́ẹ̀ ká da omi lè gbọ́ gbọ́ gbọ́ gbọ́. mo kà sáájú náà ọjọ́ kìíní mi ìwúkọ́ ọjọ́ kejì mi ìwúkọ́ ọjọ́ kẹta mi ìwúkọ́ mi olóore mi oyè. dákun kí ló ṣe mí lẹ́yìn. ọpọlọ yín ti dọ́bà o. yàásín. ọlọ́wọ́ ìdìbò ẹ wá ń lára ọ̀gá lẹ́wà ọ̀gá kọ́lẹ̀ yẹn lẹ́yà ni. torí ọ̀rọ̀ ẹnu ẹ ó ti ju ọjọ́ orí ẹ lọ. gbogbo àwọn ẹgbẹ́ ẹ ti lọ fiṣẹ́ àti mo wà ń bí. <laughs> by this time next week màá ti mú fold phone náà tí màá ṣí bẹ́ẹ̀ yẹn ń pàlàwé ẹ̀kọ́. ẹ jọ máa mò ń béèrè bọ̀dà àbáyọ̀mí ṣọ́wánlé. wọn ò sí nílé o. mo pe nọ́mbà wọn wọ píkì kọ. ẹ má ẹ yẹ kí n lọ pè wọn wá ẹ dúró. ẹ mélòó ni kí n fún yín lónìí. Ah, ẹ̀bà méjì ẹ̀rọ ogójì adimola. ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ní ọsì jọ ẹyin méjèèjì. ìwọ lè pa. tìyàn máa fi fọtí rẹ yín dáwọ lórí tébù. ẹ má jí mi lọ́jà o. ká mọ̀ pààrọ̀ mo fẹ́ràn tí mo mu díẹ̀. wàá mu mọ́tí wàá sì máa sanwó. ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí èèyàn gíga. ah sọ́rí o àdúrà ẹ ẹ wá ń mi dákun kíta ní orí ẹ yí mi tó fẹ́ máa jọ wá ní ìdílé wa. ẹ ní ìpè ẹ fẹ́ kọsẹ̀ tí lọ. ẹsẹ̀ mi tó lẹ́nu. ẹsẹ̀ yóò tó lẹ̀. mo kàn ń tẹ ẹ wò díẹ̀ díẹ̀ o ń gbá mi bẹ́ẹ̀. àbúrò wọn kù ní ẹni máa dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ àbú ojú ẹ̀wẹ̀ ẹni. ọmọ bàrígà ni mí wọn bí mi síbẹ̀ mo dàgbà síbẹ̀ mo lọ léèwé mi kẹ̀sọ́ fẹ́ gbọ́. mo ti gba abẹ́rẹ́ thirty six ti àìn thirty six ti àìn ìgbà kankan náà tí mi ti di owó mo rí wàhálà kékeré. ọ̀dọ́ búkú ọ̀dọ́ ń tàgbọ́ bẹ́ẹ̀ ara sọ̀rọ̀ ọmọṣẹ́ ẹ̀dá ọmọṣẹ́ ò lè gbà fún ṣé ẹ gbádùn ṣẹṣẹ ìṣìnà. ìwà gan san. pásítọ̀ wà lára ẹ̀dá. kí ló já mọ́. ẹ ló ní ọ. olùkọ́ mi ṣe rí mi. báwo lè ṣe rí. ọ̀rọ̀ rí ọmọ jọ ọmọ jọ. ilẹ̀ bàbá yín rè ilẹ̀ bàbá tèmi rè. ọ̀rẹ́ àgbẹ̀ bẹ̀rẹ̀. àsìkò tẹ̀lé máa tẹ̀. Ah! àti ọmọ ta. Ah! mi ní dáhùn lábàrà obìnrin ẹgbẹ́ rẹ̀ ń gbádùn ìwọ obìnrin lásán ń pariwo ojú ah! gbàjọ́ dòru. mọ̀ bókì wà tìyàwó ẹ̀ dá o kan sókè. gbẹmí sórí ibẹ̀ yẹn orí ẹ̀ dàrú ẹ̀jẹ̀ fẹ́ gbẹmí bí kòkó ṣé kòkó ni mi. ẹ má bínú. gbẹmí dada jọ. ah kí ni ìtútọ́ bá o ọmọ ò tí ì mú rárá ló nìkan ti wú jù kan lọ yìí. ọ̀gá mi ni áńgẹ́lì mi látòdì ọ̀run. yóò gbọ́ pa. wọn ò gbọ́ po. bí n bá bọ́lẹ̀ tí n bá jàgbé wọ́n mọ̀ bí omi ló jàgbé mi. Ah. ọ̀gá tó fi ń ṣakọ sí tó bá rí mọ́ wo wàá jẹ́ tẹ̀sí. ẹ má pa mí. ta ló sọ̀rọ̀ fẹ́ jẹ́ kó máa pè é lórúkọ tẹ́ ẹ̀ jẹ́ wọ́n ti fẹ́ máa pè é légbèrè. bọ́sọ̀ ìwọ kọ́ ló tó fẹ́ mọ́ sọ̀rọ̀ àrẹ díwèrè. jẹ́jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ kí kókó sọ fún pé mo já ni o alágbo àgbòjẹ̀dí alágbo àgbòalé alágbo ìdákọ́lẹ̀ alágbo àbàdàn. ìwà tẹ́ ò kà sí ìwà tẹ́ ò kà sí tó lóhun àmúyangàn láwùjọ ìgbà láyé á sinmi nínú ìwà yó ìgbà wo láyé á jáwọ́ nínú ìwà yó got to upgrade upgrade upgrade náà ni ó lọ sún wa débi tá a wà yìí ó. ẹ̀yin ènìyàn tẹ́ ò bá mọ̀ o ẹ tètè lọ́mọ páyé yìí ò lé o àwa là sáyé wa ìsókè ń ní ń bàdí jẹ́ ìwà ẹ̀dá ló ṣàyédògún òun ní káàkiyèsí o ìlò ní fomi mú kó tù pọ̀ ohun ìtìjú ń gbáyé kan ohun ìmẹ́ra ń kan lọ o ẹ̀dá òfin ẹ̀ sí ọ ẹ̀dá òfúnra sí ìwà ẹ̀dá. Tauka sinin saye rukiwa Tauka siwa Tauka si Toro wa muyongo láwùjọ ibawo Madam, now where you say you go sir? Ada go GRA. Ah, there plenty oh. Which of the GRAs? For Ogba now. Oh, you for don I for oh God, okay. I for don I for don branch for that place since okay you can make turning here. no problem no problem me mm. i hmm. reach where i dey go na im matter. Uh, eh, to say you don i for them ask you since i for them make turning. okay okay no problem no problem. oga naija na I e be now. Ah, dey o abi. you e just dey land you don't tell where you don't go so. yeah i don't tell Now for italy i dey Now there are the road. italy. Mm, Now italy eight hundred. na which kind of na dey do for that italy. ah business plenty now. I dey send goods, they are dey send cars, I dey send many things. I dey send come here, many things. I get people for Nigeria now Where they give things, they help me sell. Business, business good here too. Because I don't send many things. So if, if me too, I go Italy now, I go I go see job do abi. Well, now, guys will not reach you dey hustle there Oh i hear say naija don have small now ah find your way now? May you try go italy abi go italy also day everywhere every corner you go make money okay i go try am sorry madam your money na six five six five that will not be anything Not be issue be anything this area cool o they don renovate all this area everywhere fine. So you see how. Mm. Will you try? Will you try? I hear say uh, property business for Naija now. They they make sense. I dey make sense for those who get money. Yeah, I go try am. Yeah. I'll try am. You get that kind of money? <laughs> Oh, brother, forget. And na for Italy you make that kind of money happen. Na for Italy now. This one wey I enter your card now. this one this one na motor turn on the motor if you see wetin <laughs> if you see engine wey i dey carry for italy. Mm. this motor na twenty twelve o. leave am boda. Hmm. i dey laugh as i dey enter this <laughs> motor i dey laugh <laughs> i dey laugh as i dey land like this i no go dey enter this kind motor now my motor wey dem don carry enter here e don do e don do e don i remember na here now na here now wait, wait, wait, wait. Where my money? Ah, ah. calm down now, waiting. Eh. Ah, ah, I just come from airport now. I never get naira. Which one you dey open eye for me? So, eh, this one wey talk now, how you take concern me? I not say no concern you now. make you come down go go inside go go bring money for you. My lord, day now. Ṣàbọ̀lẹ̀ kò lọ wa, Why you dey open eye for me? Wait I say I not pay. Me I enter kí n dẹ̀ lọ bá wọn kí n sọ fún wọn ah, ah eh, ẹ̀ ń rárá ìlú òyìnbó sójú ni. Which kind of nonsense be this one? no be your fault. Now since wey i carry you you don't dey show yourself if i know say you be coloma, i no go enter. no be your fault shebi na me carry you now. you dey play na you know how many dollar we i carry enter. na me carry you now. wahala why you no come pay dollar. I beg you. see am. Adesua. Yes, babe. Adesua. No, babe, Kilo ló What happened? Báwo ló ṣe rìn gangan? Àbí? Because he wished to ask now. Surprising. You just burst on us like that. All the way from Italy. Báwo ló ṣe me. Báwo ló ṣe ṣe? Báwo ló ṣe jẹ́? O we're wá pọ̀ mọ́. Nothing they. kàn déédéé déjọ́. Ah! Kí ló Go, go. Make on a calm down. Na just they blow everything on me. Ẹ fẹ́ question pa mí ni. Ẹ calm down now. Yeah. Ah! pàṣẹ. Talk now. Wetin happen? àwọn ọmọ yẹn ló ń pè ní ta ta ta ta ta aláǹtà ó ti lọ fà fà pé ọ̀nà ọ̀gá. bọ́lá fóònù ọ̀gá ń dún wọ́n fẹ́ lọ fún ọ lókè mọ́. fóònù ọ̀gá ń dún wọ́n fẹ́ lọ fún ọ lókè mo rò pé ó ti ya wèrè mo rò pé ó ń ṣe rẹ̀ sọ mi ò mọ̀ pé fóònù ọ̀gá rẹ̀ àbí. Ah, fóònù ọ̀gá mi ṣé ò ń ṣe èrè. rárá ma ẹ má bínú ma. ẹ má bínú ma. òpónú. ẹ má bínú ma. fóònù ọ̀gá rẹ̀. Mm. ẹ̀kú ẹ̀sìn. kí ló ń ṣe lọ́wọ́ ẹ̀. ìkíni ẹ̀kú ìyà. kí ni fọ́ọ̀dù mi ṣe lọ́wọ́ ẹ̀. ta ló jẹ Ṣadé ta ló hmm? mo ṣe rí i kó hmm. tó o bá sí o ní máa béèrè lọ́wọ́ mi ò ní máa béèrè lọ́wọ́ adúrú mi pé ta ló ń jẹ́ Ṣadé tí mo eh. stọ̀ sínú fóònù yẹn ó sì kí o tó ọ̀bà rẹ ni sọ fún ẹ kó ya máa gbọ́n sí. èmi sì kàbí bí mo ṣe wà tí mo dùn rí báyìí mo jọ tó sì kàbí mo jọ tó ń ṣàárẹ̀ àwọn olórí burúkú tẹ̀ ń kó kiri àwọn olórí burúkú tẹ̀ ń kó kiri àwọn ọmọ ṣàǹfààní àwọn ọmọ òfò àwọn ọmọ játijàti àwọn ọmọ ọ̀rànà àwọn ọmọ àdánù àwọn ọmọ tó fi ń ṣépè fún ọmọ tẹ̀ ń kó kiri àwọn ọlọ́mà síkì àtàwọn àtàwọn ọ̀rọ̀ jìrọ̀ wọn gbogbo pátápátá ọlọ́mà síkì náà máa ṣàárẹ̀. Ah, mi ò sí ilé fún ẹ lọ́sàn-án yẹn fún wàhálà kò sí wàhálà ó ti yẹ kò sí wàhálà wọ́n tún ti pè wọ́n tún ti pè yá àbí ẹ tún ti ń lọ àbí ajá gbòòrò tún ti ń lọ àbí wọ́n tún ti pè ẹ wọ́n ti fi fèrè pọ̀ ẹ ó ti ń lọ ó máa tó ẹ ti kẹ máa fa arúgbó ara kẹ máa fi ṣe wákọ̀wákọ̀ kiri ó máa kọ̀ yín pàǹdọ̀kọ̀nẹ́ ó lọ́wọ́ bá ń gbọ́ ṣé ti gbọ́ ah. ẹ má rìnrìn òṣì kiri ẹ má rìnrìn ìjà kiri àgbàlagbà ah, ṣó fi ṣẹ́yìn ni sọ́mi ṣé ayé ni ẹ ti yẹ ikọ́ ti ya wẹ̀rẹ̀ sá. yóò bá bẹ́ẹ̀ ni sọ fún ẹ. àgbàlagbà onírìn ìjà onírìn ìjà onírìn ìjà ti jà tí ẹ máa rìnrìn òfò kiri bí ọ̀rọ̀ ẹ máa rìn kiri bí ìgbóná káàkiri ìlú kí ni ìṣòro ìwà woman nínú ọ̀rọ̀ gbèsè ayé kí ni wàhálẹ̀ àná sick èmi sick àbí ọmọ ẹgbẹ́ máa ń sọ fún ọ sick ó sick gidi. kò sí wàhálà àwọn olórí burúkú tẹ̀ ń kó kiri ni wọ́n sick wọ́n sick ẹ̀yin gbọ́ sick chief ẹ̀yin kan síkì àwọn náà síkì gbogbo yẹn jọ síkì papọ̀ ah, ah. ẹ jọ síkì papọ̀ ẹ wò ó ẹ̀yin àsọ fún wọn tọ́bọ̀ ti pa yín tọ́kọ́ fòkù yín ránṣẹ́ wálé o èmi ò lè ṣogun justice for chief o àfòkù ránṣẹ́ wálé o ó ti ń làágùn o kọ́fòkù ránṣẹ́ wálé ká tètè mọ́bí tá a máa rìn yín bọ̀. ó dà ah. mo ti gbọ́. ah! hey! ah! kọkùnrin wà kó jẹ olórí burúkú ọkùnrin kó jà. àánú ti ya wèrè. ìjà àwọn tẹ́ ẹ̀ kó kiri ti já wèrè. ó já bàbá ńlá kú wèrè. ìjà alájà àwọn tẹ́ ẹ̀ kó kiri wọ́n já bàbá ńlá kú wèrè. mi ò ní tọ́jú kọ́ńdọ̀mù fún wọn mọ́. kò sí pírọ́blẹ́mù tó bá kẹ́ máa pariwo justice for Shifu àwọn olórí burúkú àwọn ọmọ òfò àwọn ọmọ aláyé bàjẹ́. ah kí ló ń ṣẹ̀yìn ọkùnrin tẹ́ ń jẹ́ olórí burúkú dẹ̀dẹ̀ báyìí bá a ṣe ń sọ tá à ń kéde ẹ̀tọ́ náà pé ẹ yí padà ẹ yí padà ẹ yí padà gbogbo dẹ̀dẹ̀ yìí náà ẹ kàn ń jẹ́ olórí burúkú sí ni day by day kí ló dé kí ló ṣẹlẹ̀ ah ọlọ́mọ ṣàánú kí ló ṣẹlẹ̀ sáwọn ọmọ ayé sí tó jẹ́ yí pé wọn ò lè dáná ọbẹ̀ tiwọn ẹni ẹlẹ́ni tó ti ṣe wàhálà lórí ọbẹ̀ tó ṣe wàhálà tó sí ọbẹ̀ tó bẹ̀ wá jiná tó ti yẹ ó wù kùtùkùtùkùtùkùtùkùtùkùtù ẹ máa wá yọ síbí wá ẹjọ́ olórí burúkú ẹ̀yọ́ ọmọ òsì ẹ̀yọ́ ọmọ ọ̀rọ̀lẹ́ ayé ẹ wá yọ síbí wá dẹ̀dẹ̀ ẹ máa máa lánú ọbẹ̀ tẹ́ ẹ̀ sẹ̀ gbogbo yín pátápátá ó fọlọ́mì ẹ̀fọ́ jọ fọ́ni gbogbo yín máa ṣe pátápátá wọ́n dúkẹ́ dúkẹ́ o dúkẹ́ dúkẹ́ ẹ̀hẹ̀ wo ó ti ẹ̀dá ah wo bàbá ẹ̀ ni o bàbá ẹ̀ ni o bàbá ẹ̀ tún ti bẹ̀rẹ̀ o ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ ẹ̀rìn rẹ̀ àgbáyé ó tún ti bẹ̀rẹ̀ ẹ̀rìn òṣì kéèyàn wà nínú ilé kó má lè ní sinmi kó má lè ní fọkànbalẹ̀ àgbáyé ó tún ti bẹ̀rẹ̀ ẹ̀rìn òṣì. mọ́mí. let me land torí mo mọ̀ yí pé ẹ̀yin bàbá ẹ̀ ló máa gbè sí òní jẹ́ kí n sọ̀rọ̀ òní gbọ́tẹnu mi o ti jẹ́ fún bàbá ẹ̀ jẹ́ ìmájì ìmájì kí o girlfriend kó máa pe bàbá ẹ̀ nínú ilé kó lè torí ẹ̀ kó gbọ́ wìrìwìrì jáde. mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má máa fi ẹjọ́ ẹ̀yin àti ọkọ yín fi sùn mí i'm nothing but a child kí ni mo mọ̀ nípa marriage please let me breathe ẹ má bínú mà. òkè táwa ni kí n fẹjọ́ sùn ah, ẹni téèyàn bá sùn ti kọ́ léèyàn jarun pálù ni ta ni kí n fẹjọ́ sùn. Ah, ọmọ ẹ bá mi dúpẹ́ pé mi ò pààyàn o ah. nígbà tí mo dẹ̀ wà pẹ̀lẹ́yàn tó dẹ̀ ń ṣe gbàgbàgbàgbà tó dẹ̀ kọ̀ tí yóò wà gbogbo ojú ilé dẹ̀ ti gbẹ ṣó fẹ́ pa mí ni on top how much now ọmọ mi break bottle for your head ni eh? mo gbógò lórí ẹ ni o ah i no get time now which kind level how much you wan pay ọmọ ẹ máa bá mi dúpẹ́ o pé wọn ò gbá mi sílé o wọn ò jù mí sẹ́wọ̀n o ẹlòmíín ṣe ń kú síbẹ̀ o ẹ máa bá mi dúpẹ́ o ọlọ́run. ṣùwà ṣùwà ìwọ ogun onílọ́wọ́ wàláì onílọ́wọ́ kí ló dé o ti ní anger issues jù ó yẹ kó ti wálẹ̀. but babe wetin happen i just dey enter this house now you dey para like this okay. you know the para wey dey my head ọmọ tell this girl o. ṣé o gbọ́ nǹkan tó sọ ni ìyẹn náà ṣáà struggle pé òun fẹ́ lówó òun tọ́ nìyà set down and go chop my money finish. Ah. pẹ̀lẹ́ jẹ́ àbí baby i feel you. ṣé you sef dis thing ni easy. ah wetin happen. abeg káwa gọ́rùn bá ṣe fẹ́ wá bá ẹ̀ ń bẹ̀ ká ṣe fẹ́ tó owó gbogbo ẹ̀ káwa bẹ̀ ẹ́ lọ ká jókòó tiẹ̀ sàn wá ń bọ̀ ń lé. fẹ́ wá síbò wetin dey do you na so e take easy. wẹlẹ na that one come dey pepper you na that one dey pepper me. this one don understand life. wẹlẹ jabi baby i feel you. you welcome home. thank you. but now wey you come come back wetin you go come dey do. which kind of question be this now kí ló ń ṣẹlẹ̀ na bẹ́ẹ̀ tí mo fi lẹ́ẹ̀ bí kọ́ lélẹ́yìn na just dey ask question ṣebí iṣẹ́ kan là ń ṣe bí ká tó lọ mo dẹ̀ tún data lò náà mo tún ṣe kí ni mo tún ṣe lọ a dẹ̀ tún ti padà a máa padà sórí ẹ̀ abẹ́ ìṣiṣẹ́ yìí mọ́ ni. àwa ah, ah, lójú iṣẹ́ ìwé brand náà ọ̀la ló ń bò. Why to upgrade, upgrade, upgrade on the old Osunwa Debita Wayo. What happened again this time? It's my parents again. I don't know for them. Mi ò kàn fẹ́ kí wọ́n máa fi ẹjọ́ ara wọn sùn mí mọ́ ni. They don't care about me, so why should I care about them? Mm-hmm. it's okay, everything will be fine, ṣùgbọ́n mm-hmm. mo ní assignment so mo ń try láti concentrate lórí ẹ̀ ṣùgbọ́n má bínú. Mm-hmm. Just try and take care, take it easy. Tí bá ti ṣe tán, a máa sọ̀rọ̀ better, okay? Ìwà tẹ́ ò kà sí wa ẹ ò kà sí i tó dohun àmúyangàn láwùjọ ìgbà láyé á nínú ìwà yó láyé á nínú ìwà yó got to upgrade upgrade upgrade náà ni ó lọ sún wa débi tá a wà yí o ẹ̀yin ènìyàn. sókè ń ní bàdí jẹ́ ìwà ẹ̀dá ló ṣàyédògún òun ní káàkiyèsí o ìlò ní fomi mú kó tù pọ̀ ohun ìtìjú ń gbàyé kan. teuka sini sayerukiwa teuka siwa teuka si lódohun àmúyangàn láwùjọ ìgbà wo láyé àsinmi nínú ìwà yóò ìgbà wo láyé àjáwọ́ nínú ìwà yóò gàdúrà rẹ̀. gbà bí àgbà gbé gbà o mi ò jẹ́ ká fi gbà yé pẹ́ èyí ṣùgbọ́n tọ̀hún. ṣàlàyé kí kò máa ṣe jù báyìí lọ àmì tètè. ah as in ṣùwà this kind boutique wey carry us come hmm. eh e thick. ah ah <laughs> money money wey person go take buy one cloth for here wàá fi kó mẹ́rin lọ́dọ̀ òdògùn you go still get tag you go still collect change sef wetin happen no be to wear uh, eh, cloth comot aṣọ kọ́là wọ yìí. ẹ̀yin girls ẹ ẹ mọ̀ pé ìrìnnìsí nìsọ ni lọ́jọ́ tá a bá ṣe rìn la ṣe ń kó ni ah you have to upgrade yourself tí wọ́n gan bá fẹ́ pàdé àwọn èèyàn gidi you don't understand tó bá upgrade ara ẹ̀ àwọn èèyàn tó make sense ni wọ́n náà máa pàdé ọ̀rẹ́ ó fi ogun yẹn lẹ̀ sígbà tí èèyàn bá tó wọṣọ ńlá ẹ ah, ah. wọn tún máa ń rẹyàn bẹ́ẹ̀ni you don't understand ah. òyìnbó ṣe aṣọ kò ṣe fìtì mọ òwe àtijọ́ ni gbogbo yẹn kó wọn fi kárísímà gbé ni jàre òwe àtijọ́ ni gbogbo yẹn eh. yes ṣẹ́yìn ò mọ̀ pé ara wa gangan ni ṣọ́ọ̀pù wa ni nǹkan tá a bá kó síbẹ̀ gangan làwọn guys yìí fẹ́ rà ah if you want to upgrade yourself you need to upgrade your look you don't understand your outfit bó ṣe máa jáde irun tó máa wọ aṣọ tó máa wọ ìyẹn ló máa ṣe kíni ló máa polówó àwọn tó gbádùn wà kò ṣe gbogbo ilé tẹ́ ń wọ yìí i'm telling you hmm. wait wait wait wait gbọ́ mi ẹ̀gbọ́n mi ṣòro tó bá gbé versace hmm. tó gbé sórí ìgbé tó gbé okò yẹ tó gbé zara hmm. tó gbé sórí àwọn àgbẹ̀ àwọn àgbẹ̀ up, take things easy ọkùnrin ò ṣe é ṣọ́ ọ̀rẹ́ mi lóòótọ́ ọkùnrin ò ṣe é ṣọ́ àmọ́ nǹkan tí èèyàn bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ tó ṣùwárí ewúrẹ́ tó ń sọ yẹn tó bá gbé nǹkan yẹn sórí àjà ewúrẹ́ tó bá stubborn á gòkè lọ sórí àjà yẹn á lọ gbé ń bẹ̀. a jẹ́ pé mo wú ẹbẹ̀ ó ti ṣetán kú ni. yes nígbà tí mo bá gbé ẹrù mi kúrò ní orí ilẹ̀ tí mo gbé lọ sí orí àjà. Si tó wá tún lọ sí orí àjà yẹn tó lọ fẹnu tó nǹkan tí mo gbé síbẹ̀ ah irú ewúrẹ́ bẹ́ẹ̀ ó ṣetán àti kàbùkù àìmọye nǹkan ló lè ṣẹlẹ̀ sí ewúrẹ́ bẹ́ẹ̀ ó lè kàbùkù ó lè tẹ̀ ó lè jìyà kódà gan ó lè kú bẹ́ẹ̀ ni ó lè yọkú fún oh. torí mò ń wí ò jẹun wí ni mo ṣe ń sọ síwájú ló ń sọ sẹ́yìn kí ni lórí kí ni kí ni aláṣọ ń ta tó yẹ gba dání ó jẹ́ ló fi rẹ lọ́kàn balẹ̀ kó o lè ráyè ṣe yá àwọn ọmọ ẹ̀ kalẹ̀. Eh. ọ̀rẹ́ mi èmi báyìí tí mo ṣe ẹ̀gúsí tí mo ṣe wàhálà tí mo ṣe ẹ̀gúsí ó ní máa farabalẹ̀ fẹ̀yìntì báyìí tí màá fi jẹ ọbẹ̀ kò sẹ́ni tó máa lé mi di ẹrù mi àmọ́ eh, ọkùnrin kan tó bá sọ pé mi ò ní nísìmí ọ̀rẹ́ mi ọkàn tiẹ̀ gan ò ní balẹ̀ ah, mi ò lè jẹ́ kọkùnrin kan kó wa jẹ mi máyé mi ò ní gbà ah kí ló dé ṣáwọn nìkan lọ́lọ́run dárí ayé fún ni gbogbo ìgbà ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin nǹkan táwọn bá ti ṣe báyìí òun làbẹ́gẹ́ gbogbo nǹkan tó bá ti ṣe òun ló ráìtì tó bá jẹ́ pé àwọn obìnrin là ń ṣerú nǹkan tó ń ṣe ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ó máa gbarú ẹ̀ ni náà ṣé ó máa gbarú ẹ̀ ṣé ọkọ ẹ gbọ́dọ̀ ká ọkùnrin pẹ̀lú ẹ̀ nísìn kó forgive ẹ láíláí irọ́ nìkan tó bá ti jáwọn ni ẹ̀yàn máa ní ẹ ṣé wàá fi rẹ lọ́kàn balẹ̀. torí mò ń sọ́nsìn òjẹ́ ń sọ́ bá a ṣe ń sọ síwájú lòun padà sẹ́yìn káríwá ní ìwọlé mi ní nǹkan ẹ ọkọ ẹ ò lè ṣe tó half nǹkan tọkọ mi ń ṣe kò possible ọjọ́ kan báyìí ọkọ mi ń fi nǹkan hàn mí lórí fóònù ẹ. àbó rè lè sọ̀pọ̀ ọkùnrin sọkùnrin ni wọ́n kò sí nǹkan tí wọ́n ní sọ láyé dá but this is rubbish. tí wọ́n sọ yóò di rádaràda rádaràda. ọ̀gá o social media kò sí nǹkan tá a nílò social media. tọ́hún ṣùgbọ́n èmi kàn ń sọ gbà mí ni pé nǹkan táwọn òbí wọn tọ́ sí wọn lára òun náà náà ń gbà because i mean look at. that's true na gbọ̀ngbà mi náà kò tún wá rí bẹ́ẹ̀ àwọn ọmọ kọ́kọ́ dìde ya tara wọn ni mm-hmm. wọ́n máa ń jẹ́ kí eh, ó dàbí pé wọ́n tán wọn influence social media ó lágbára gan fún ẹni tí ó bá ní control má ṣe wà òun ní púpọ̀ nǹkan rí i then again uh, like you rightly pointed out àwọn uh, fa uh, àwọn òbí mi náà mi wọ́n ti gbà tí wọ́n lọ àwọn náà lọ máa tún gbé fóònù ìlọ ọmọ ìlọ tó fi ń yàwó kíni. òbí á wá sọ a ọmọ á sọ a b c d e f. you know this is why i keep saying pé ọlọ́run tiẹ̀ ó bá mi ṣe ó fún mi nírú obìnrin bíi tiẹ̀ mm-hmm. as a wife and a wonderful mother. Mm-hmm. ẹ tó bá rí ẹ bó ṣe handle àwọn ọmọ a ní ah, ìyàwó ẹ straight ṣá especially Ọlátòkùnbọ̀ tí ìbá ṣe gbogbo nǹkan tí mo ṣe yẹn báwo lòun ṣe fẹ́ dára ẹ̀ mú ní Canada tó wà. dàbí hmm. ọ̀rọ̀ anyway kí ni ẹ ah o ti jẹ káyà mi já o yá lọ wo kópa náà something. Ah. ilé mi ẹ má bínú ìfẹ́ mi inú mi dùn ni one million ni mo bẹ̀rẹ̀ one point five lẹ́sìn sí mi ẹ dẹ̀wọ̀n pé inú ẹni kò kí n dùn kéèyàn pa mọ́ra mo ṣe ní kí n pè yín kí n dúpẹ́ lọ́wọ́ yín ẹ má bínú. ṣùṣà ti gbà ẹ̀yìn ló important ẹ̀yìn kí ló tún ṣẹlẹ̀ what na ẹ̀yìn kí ni. more blessings ìfẹ́ mi. amen amen ah, àní mo lé ní mo wà sẹ́ ẹ. ọ̀túnba ẹ ṣe jẹ́ ká pàdé láàrin náà kí n lè fi gbogbo ara ṣọpẹ́ fún yín ṣe ṣe ní tí bye bye. mo máa la ah, ẹ. ok ok mo ń bọ̀ kò fún mi ní few minutes mo ń bọ̀. <laughs> ok ok mo ń all right. ah honey ah, kí ni ò jìnnà jù. mo lọ́dà kọ́ kọ́kọ́ wọlé ni láti sáré lọ ṣe nǹkan kan lọ́fíìsì mm-hmm. uh, yes very very important èmi gan mọ̀ pé uh, wọ́n máa pè mí lẹ́nu so that's just it èmi gan lérò pé báwo èmi tiẹ̀ pé mi ò plan láti bọ́ta tẹ́lẹ̀ ẹ̀sọ́ jẹ́ nǹkan lọ kó accessory ago everything kí n fìlà kí n máa lọ. kọ́ lè fara ṣọpẹ́ fún yàrá fara mm. ṣọpẹ́. Mm. kọ́ lè fara ṣọpẹ́ tó náà ti ń dúró dè yín ní arena kọ́ lè fara ṣọpẹ́ fún yín. bá rò pé à ń gbọ́ àwọn kan gbọ́ ní lọ. wọ́n ṣáà bẹ̀rẹ̀ one million naira ó dẹ̀ ti sẹ́ǹdì e one point five èyí náà bad ó wà òkè bọ́ èmi náà wá ní di one point five mo ní àwọn kankan tí mo fẹ́ sort déédéé lọ́lọ́run bẹ̀rẹ̀ fún and um, mo kàn fẹ́ sọ jọ̀ọ́ nítorí ọlọ́run jọ nítorí ọlọ́run má lọ kókò kókò wá bá mi nílé o jọ mo fi ọlọ́run bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ tètè máa lọ sáré náà wọ́n dúró dè yìí. Ah, não foco. nírú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀jẹ̀ á ti ṣàn ọlọ́wọ́ bá gbọ́ òkú méjì mẹ́ta mẹ́fà mẹ́wàá á ti bọ́ lọ́wọ́ bá dé kí ló dé kí ni ò dé màá ládùn tó tó yẹ lórí fóònù ọkọ mi ogun ò ní nísinmi lọ́jọ́ yẹn ó mọ̀ ìpè ogun ló wá jẹ́ fẹ́mi àtò ọ̀rẹ́ mi ò gbàgbà kúgbà o gbàgbé òun gbàgbàkúgbà gbogbo nǹkan tó ń gbà yìí ó ti pọ̀ jù máa kọ́ máa kọ́ máa kọ́ fọ́kọ ẹlẹ́kọ̀ọ̀kan. ìyàwó ẹ̀wọ̀n mi sì ṣàn ẹgbẹ́ ṣan lẹ̀ lórí kíni mélòó la yí ọ̀hún gan-an. ó dáa mo ti gbọ́ mélòó la yí ọ̀hún. mélòó la yé yìí. ẹ amọ̀ ipá yóò pé gbàmọ̀ pé ẹyọkan láyè àmọ́ ẹyọkan tẹ̀mí wáyé ọ̀rẹ́ mi máa jẹ́ pẹ̀lú dùn pẹ̀lú fọkànbalẹ̀ ṣó ti yẹ mi ò ní gbà kí ọkùnrin kan kó jẹ mí máa yẹ ṣó rí gbogbo nǹkan tí wọ́n lọ ń ṣe níta yẹn jẹ́ ká máa jẹ́ kọ́ mọ̀ jẹ́ ká máa jẹ́ kọ́ mọ̀ sára sẹ́. a máa ní hypertension. àwọn àwọn àwọn hypertension àwọn ló máa ní ṣé o mọ̀ wípé ibìta tó ń lọ àwọn ló ń gbé wọn lẹ́mìí gbéná sókè tó ń fòrò ẹ̀mí wọn tó ń jù wọn ní jùkújù tó ń rún wọn nírùnkùn tó ń kí wọn ní kìkùkì àwọn ló máa láì pàtàkì àtàwọn àtàwọn lórí burúkú tó ń gbé kiri gbogbo báyìí wọn máa jọ láì pàtàkì tó bá ti ṣọ́ra kó máa kú lórí ara wọn ó yẹ kí n sọ fún ẹ mo gba two million naira láì gbé láì fà lọ́jọ́ táwọn wí as a matter of fact kò tẹ̀ tí wá jáde lé throughout the week níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí rọ̀jò gift lé mi lórí ká ní mo ti bàjá ń jọ yẹn ni á fa gidi jáde á ṣe nǹkan tó hùn then á tún wá fún ní wings láti láti dára ara tó hùn ara tó wà lọ́wọ́ ẹ̀ ló máa dá tí òkú ní wálé àbó mọ̀ kí ni wọ́n fẹ́ ṣe sí i èmi lè ti gbowó sápò tèmi. èdè kí wàá lẹ́kọ́ yẹn kọ́. ẹ̀kọ́ pé ká máa ní sùúrù ni. ní pé kí ni ká ní sùúrù lórí two eh. million ah. lórí two million lọ́ máa fi rán ọkọ mi nírùnkùrùn ọ̀rẹ́ mi kí ni nǹkan tó sọ tí ò dùn lẹ́nu ẹ̀ ah, gbàgbé ẹ̀ gbogbo nǹkan kọ́ lọ́wọ́ action action action ló bá tà eh. torí two million naira ni máa ṣe bàbí ìtẹ̀ láti máa ṣẹṣẹ kú ṣe. Ah, irọ́ o ìwọ ló lè ṣe èmi ò lè ṣe irú ẹ̀ mo sọ́ọ̀rì mi ò lè ṣe irú ẹ̀ rárá àti rárá mi ò ní gbà mi ò ní gbà àjọba náà tọ́ bí owó ni Ah, ó tún fẹ́ gbọ́ á fún mi lọ́wọ́ kò tún ní jáde ah, ọkọ̀ ò tún ní balẹ̀. orí mo ṣe ń wù ẹ́ orí mo ṣe ń wù ẹ́ sórí ẹnu mi yìí sórí ẹnu mi wọ́yọ̀wọ́yọ̀ yìí tí n bá fi gómìn fún ẹ tí mo fi gẹ́rọ fún ẹ tí mo fi gẹ́ chicken fún ẹ má gbà lọ́wọ́ mi ó lè má rùn sí ẹ mo ti má fi bá ẹ sọ̀rọ̀ àwọn mi kò gbọ́ àwọn mi kò take your advice ò lẹ́jọ́. ó ṣe fẹ́ gbọ́ tó bá fi gé chicken fún mi ọlọ́run bá gbọ́ máa dùn mọ́ lẹ́nu Ah. To bá fi gé ẹran fún mi kó fi gé anything fún mi anything edible ó máa dùn mọ́ mi nínú bẹ́ẹ̀ ni ó máa dùn mọ́ mi nínú mo máa gbádùn ẹ̀ mo máa enjoy because mo like oúnjẹ àmọ́ tó gbóṣe orí ẹlẹ́tọ̀ ọ̀fẹ́ nu ara ẹ̀ sọ kò lè work kò lè bá èmi nílé rárá àti rárá ah, èmi ò ní gbogbo sùúrù yẹn ah, ẹ ọkọ mi mo rí nǹkan kan lórí ọkọ mi <laughs> inú ilé yẹn máa jọ gbiná mọ́ àwọn méjèèjì ń yẹn ni ó ní kí nìkan náà. mo ti gbọ́ ṣé bá mi ra drink fún ẹ. ó drink nìkan kan máa jẹun ẹ̀yin girls yẹn máa disappoint me like i'm highly disappointed ẹ jọ̀ọ́ jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ yín be lẹ gbé mi lọ yẹn náà. kí no no just chill just chill jẹ́ kí n because o ò lè mọ bí mo ṣe ń club like gbé mi lọ àbí bar àbí roadside me understand oh yeah, me. it's so disgusting like ara ń rin mi ah ah ká what wá gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wo àwọn ọkùnrin tó wá ń bá yín níbẹ̀ yẹn like babe ìwọ ló disappoint me, jù because eléyìí mo mọ ibi tó ti wá ìlú òkè ló ti wá ọ̀rẹ́ ò mi no no no ọ̀rẹ́ ò jọ mi lójú yeah ìlú òkè eh, ṣèbédè ló sọ ń gbà tó dé but why rose why àwọn ìyẹn tó wá ṣe ṣòkòtò tí ń rí àwọn cheap boys ẹ gbé owó tó wà lọ́wọ́ ìkan kówó jáde owó tó dọ̀tí mò ń wò pé oh my god what's all this kí lẹ wá ṣe lẹ́kọ̀ọ́ and i will call you girls ẹ wọn máa sọ fún mi pé ọmọ ibíbáyìí náà dẹ kí ló dẹ ah torí kò yé mi ẹ wà láàrin èkó ẹ kó nǹkan jọ ẹ jáde lọ sí island kẹ lọ sí lẹ́kì kẹ lọ sí kòyí kẹ lọ bá àwọn ọmọ mi tó ń ṣe nǹkan ṣe nǹkan ẹ mọ iye àwọn ọmọ tó máa ń bíp láti ibẹ̀ wá síbi pé kọ́ lọ ṣe nǹkan àwọn tó gbé one trip lásán ọmọ odidi ilé ó ti rí rí hmm. odidi mọ́tò eléyàn ṣe mọ́tò kúẹ́kúẹ́ ẹ wá jókòó àwọn kan wá ń kó mi nǹkan bóyá three thousand five thousand naira mi understand kò yé mi wọ́n ti ẹ̀ jọ mí lójú kí ni gbogbo yẹn. adesua take it easy o oh. ilé pọ̀ o like. ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín ṣẹ́rí tẹ́ bá fún ra yín ní class ọkùnrin tó ní class ló máa bá yín ẹ̀yin gan life tó ní class lè máa live. Ah, ah. how can. jọ ìgbà tó ń sọ pé wọ́n fi owó kéékèèké lọ wá ṣé ká má gbà ní oh i see ó ti yé mi èmi náà wò kéńgbà tí mo dé náà ẹ ṣàbẹ̀rẹ̀ sí wò bákan bákan mo lọ ṣe shopping náà ẹ sọ páṣọ tí mo rà wọ́n ẹ wo nǹkan tẹ́ kó sí ṣé èèyàn mọ̀ pé bá ṣe rìn la ṣe máa ń kó ni when you upgrade like o kàn step up o kàn gbéra ìwọ gbọ́ fúnra ẹ̀ class tó bá fúnra ẹ̀ class ọkùnrin tó ní class ló máa wá bá you don't get it like you don't pẹ̀ṣẹ̀ ràn ẹ̀ bí wrong o abájọ I see a lot of girls on the social media wọ́n máa kó sí cheap things wọ́n máa láwọn big girl I mm. laugh no na ẹ̀dẹ̀ ń ṣe kí ló ha yín lẹ́nu ẹ̀ sọ jí spirit yẹn gbéra ah ọmọ ọlọ́run ni o i must tell you wọ́n ti ẹ̀ ó jọ mí lójú o. tí àwọn ọba máa gba àwọn owó kéékèèké yẹn bóyá ojú títì lè bá dé sí wa bá wa owó tí wọ́n ń pè kéékèèké yẹn òun la fi ń sanwó ibi tó rí dé sí òun la fi ń sanwó iná òun la fi ń maintain ara wa. you girls are not getting it. ṣe rí èmi eh. ẹ mm. pé mo wálé yìí tí mi bá ra lé sí Banana Island ẹ fọwọ́ mi ní wọn ìgbà tí mo dé mo mú mọ́ra ni ọmọ ìgbàgbé náà ẹ wọ lẹ́kì lọ ẹwọ kò yí lọ ẹ mọ nǹkan tí mò ń sọ ṣá tí lẹ́yìn kan máa wà lẹ́gbẹ̀ẹ́ Davido ilé Davido báyìí máa dúró ẹ̀yin máa máa gbé ń bí ìkejì máa wà ń bí ẹ get ẹ kàn jókòó síbi àtọ́rí bẹ́ẹ̀ wà nù yàrá kan tí wọ́n gbé ṣíà kan sí ẹ kí ló hà yín lẹ́nu ẹgbẹ́ mi lọ́ọ̀bì kan wèrè kan wá ń bá mi wá ń ṣe wọ́n sàn mo ní òun kò tiẹ̀ kò dúró gbèsè ọmọ kí ló dé I need lots to upgrade I need lots to step up you don't get. ẹ̀mí mọ̀ wá má bí upgrade ká upgrade ẹ̀mí wo ló ń jẹ́ upgrade àti pé báwo ló ṣe upgrade. now now you're talking. ẹ já wa sí i. nǹkan tí ẹ máa sọ nìyẹn èmi lò five years in Italy ẹ ẹ experience mo ti ní international experience. so you have to ẹ kó yẹ kẹ béèrè ni. I'm done. I'm done. International olóṣó. Sú bèrè. International olóṣó. Oh great. Ah. Alábísà la kó sí. Ṣé mi ti fún àyè ọ̀rẹ́ mi? Ọ̀rẹ́ mi la fún àyè ọ̀rẹ́ fún àyè. Ẹ̀dá wẹ́kí wẹ́kí oyinbo ń ti láì kòrùn jù dídé jàre kó a máa lọlé ilẹ̀ ti ṣú. I'm not going out. Can't say I'm wearing my pajamas. I'm going out ní jàre kó a máa lọlé ilẹ̀ ti ṣú. Gbogbo mi wọ́n ń lọ níwò yìí. It's late now. Alẹ́ ilé kọmọ ìjọ máa rìn. Tọ́mọ ikú bíi tiẹ̀ báyìí, òun ló ṣòro. Mm. Ọmọ mọ́mì ni wọ́n ti ẹ̀ jàre. I don't feel like going home yet. Jẹ́ kí n tẹ̀lé ẹ lọ síbi tó ń lọ náà. You know what? I understand you. Hmm? O kò ń ṣe eré alẹ́ yìí ló máa tẹ̀lé mi jáde. Láti àárọ̀ tí mo ti máa bíbá ìṣòrí kí anybody pè mí. Oh! Mi ò lọ ní pọ́nmi tó béèrè mi. Ṣo fẹ́ kí n kọ statement ni? Èmi ò lè kọ statement mi ò lè lọ sílé ẹjọ́. Mo lọ ní mi ò lọ ní nobody cares about me. I understand you. Mm? Take it easy. Next time àjọ máa jáde, I'm a plan especially for you. Oyinbo, The day let's issue mo máa ń wọlé ṣé tó bá tẹ̀lé aṣọ tẹ̀lé mi jáde mm. ṣé irú aṣọ tó fẹ́ wà tẹ̀lé mi jáde. ẹ ṣó bad ni. it's not bad it's too good. Mm-hmm. abeg dìde òyìnbó mi àbí kí n fi kọ́kọ́ rẹ̀ rà mí lẹ̀. ilé from where to where. abeg dìde jàre come on waste time kí ló máa ṣe ó ṣe é ṣe gínígíní. Can <laughs> you imagine? Just hold me like this, like this. Oh, oh my Instagram ṣé ọmọkùnrin yẹn pa fóònù ni àbí nẹ́tíwọ̀kì. Ayélabọ́lá ó pa fóònù ó tiẹ̀ ti wá dójú ẹ̀ báyìí ó pa fóònù ah, kò sí wàhálà ilé làpótí jókòó rèdí á bá mi bí àbàmì bí gbogbo ọdún tó hùn kan tún kú àbí àbàmì ń bí ó ti di pé kó máa pa fóònù àbàmì ń bí. sùhàlà àbàwà ń bí. ẹ kúlé mọ. Ah, ah, wá ń bí ṣé ò sínú ilé látàárọ̀. mo jáde mo ṣe ń dènà. Ah, o jáde o ṣe dé ni ìwọ náà tún ti bẹ̀rẹ̀ àbí àbí ṣé bí ìwọ náà ṣe fẹ́ ṣègbésí ayé rẹ̀ bó ṣe fẹ́ lóore o fẹ́ lò bíi ti bàbá ẹ onírìn àrè kẹ́ máa rìn kiri ìgboro ṣé bí ìwọ náà ṣe fẹ́ ṣe rèé ṣáà máa rántí pé obìnrin yẹn àwọn táwọn jọkùnrin jẹ́ kó máa rìnrìn àánú wọn káàkiri kó máa rìn kiri bí ìgbóná obìnrin nìwọ jọ torí Ọlọ́run jókòó sílé kó fadémi dé mi lórí o ah, mi ò bínú ẹ yé rìnrìn yàmọ́ ẹyẹ rìnrìn ìyàmọ́ ẹ jókòó sílé ẹ fi mọ́lé ẹ mà gbà mí torí ọlọ́ ẹjọ́ sílé ń nì èmi máa wà nulẹ̀ ara máa tù mí àti wá àti bàbá ẹ̀ ara ẹ̀ máa gbóná ọmọ yín nulẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ń gbóná ni mo kò. tẹ́ ò bá sí wa tẹ́ ò bá sí. nínú ìwà yó ìgbà wo láyé ajáwọ̀ nínú ìwà yó got to upgrade upgrade upgrade náà ni ó lọ sún wa débi tá a wà yìí o. ẹ̀yin ènìyàn tẹ́ ò bá mọ̀ o ẹ tètè lọ́mọ páyé yìí ò lé o àwa. ẹ̀yin oníkèé. I told you I'm like a ghost in this house. Nobody knows if I'm present or not. Would you believe me, mọ́mí ò mọ̀ pé mi ò sí nílé And she's worried sick about her husband who is not back from work yet. Is that bad, Nikki. Think nǹkan kan she ṣe mí kò sí like next day. So, where are you now? <laughs> you just gave. òun ni ìlò ní fomimú kò tún pọ̀ ohun ìtìjú gbàyè kan ohun ìrera gbàyè kan lọ́wọ́. ọ̀túnba ẹ̀yìn má sì kí n wà lórí bẹ́ẹ̀. kí ló wà ní ṣọ́ọ̀bù rẹ̀. ẹ wo tí bá gba ihun ẹ sùn fi àgọ́ rẹ̀. ó kẹta rẹ̀ wá ìfẹ́ àgọ́ ní kọ́kọ́ ìfẹ́ kòtòrò ni wo wo láti ṣe kí n jàre láti múra náà ni tó bá dójú ẹ̀ tán tí wọ́n lọ́wọ́ àgbàlá èmi náà ń bá òun ṣe èmi náà ní strength. kí ló ṣe. ó fẹ́ rẹ̀ mí díẹ̀ ni ó rẹ̀ mí díẹ̀. ẹ lọ bá ọ̀rẹ́ ẹ lọ sí lásìkò òògùn náà malaria ni wọn. ẹ mọ ọmọ tó ṣẹlẹ̀ ni pé èmi á sọ fún chairman eléyìí ọlọ́yìn màá sọ fún ọ pé kò sí problem bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ẹ̀ fún yẹn náà i will follow the the protocol gbogbo àṣeṣe. Ah. no no gbogbo ẹ̀ máa work sẹ́n eh, no màá màá sọ fún honourable pé nǹkan tá a jọ agree nìyẹn eh, all right chairman kò sí problem sẹ́n kò sí problem yes yes. chairman go chair lady ni <laughs> ti yé mi <laughs> chairman. àwọn èèyàn pẹ̀lú àlàṣà àwọn pípé ẹ are you? fine. àwọn mi kọ́ ṣé ti sùn ni. ó ti sùn bó mo ti sọ fún ọmọ yín pé mi ò lè máa kàwé fún mọ́lá lálẹ́ <laughs> hmm, kó máa sunrun ẹ̀ jẹ́jẹ́ kó jẹ́ kí n ráyè mójútó ọkọ mi káwọn chairman tó gbọ́kọ mi lọ́wọ́. chairman gbọ́kọ wọn lọ. àwọn chairman kó máa gbọ́kọ wọn lọ́wọ́. ó hmm. oh, yá it's bedtime ó yànnà lẹ́gọ̀ọ́s táwọn chairman wọ́n má gbọ́ Come mi. ìwà tẹ́ ò kà sí ìwà tẹ́ ò kà sí tó lóhùn àmúyangàn láwùjọ ìgbà wo láyé á sí mi nínú ìwà yóò ìgbà wo. ọ̀rẹ́ mi ṣé club náà lè lè báyìí? Ìrọ̀lẹ́ you are, you are full of surprise. Yes, wow. yes, so. we wey dey last gift. you know, sabi Richard. i tell you make you dey waka. make i tell make i tell you something uh -huh. i dey italy mm. i dey run lagos oh, so what do you expect uh, follow your day journey possible careful. ó pa oyin lọ ifo mi mú. ó tún sí mi nínú ìwà yóò ìgbà wo láyé. agbára. burú kí o ti rí. má dúpẹ́ lọ́wọ́ mi nítorí pé mò ń wòye pé iṣẹ́ wo ni àwọn òbí ẹ̀ ṣe fọlọ́run tó fi dá òun láre bí eléyìí. ẹ fọ́nì gan-an chief. mi ò fọ́nì òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ nítorí bó ṣe wọlé lẹ́ẹ̀kan yẹn gbogbo orí mi kàn ń dàrú ni ṣe lórí mi ti ń mi ò tẹ̀ mọ̀ bóyá bàbá ò ṣe mí ah. mo kàn ń wòye pé àá. Ah, ah, damn it god damn it mo gbọ́dọ̀ túṣì dé ìsàlẹ̀ kókó ọmọ tó wọlé yìí. chief ẹ relax. ara mi ń gbọ̀n. má yẹ kára yín gbọ̀n ah. torí pé mo máa ṣe help fún yín help yẹn ni pé ṣe rí iṣu tẹ fẹ́ tú désàlẹ̀ kòkò yẹn hmm. màá help yín láti tú désàlẹ̀ kòkò màá wá gbé yín jáde màá wá dá yín padà sókè. olúwa mi. secondly mo ti wo sóra yín because ìgbà tí mo wà ní Italy mo ti pàdé èèyàn bí yẹn. Hmm. when I dey Italy I dey roll with men hmm. kò yẹ yín tó bẹ ṣe wà yìí ẹ gba wájú wọlé rárá. dòní àwọn àgbà wọlé. wà. ah ìyẹn ló bá mi lára wọn mi ò ṣáà ní kanlẹ̀kùn àbí máa tó kanlẹ̀kùn. ó ti lọ. nǹkan tí mo mọ̀ ṣe gbọ́ngàn nìyẹn. ẹ má yẹ kó pẹ́. ara mi ò balẹ̀ ni. ó mọ̀. mi ò èyí lè ṣe láfẹ̀ẹ́ gbọ́. àbí ah, màá dànù sí. ẹ máa bá a dùn. ẹ jẹ́ àpọ̀ sójú ẹ. ẹ jẹ́ ká wọ̀ ọmọ cheers man ṣúwà ṣúwà <laughs> ó pọ̀ ọ̀rẹ́ mi wọ́n lọ́mọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ as in <laughs> ah, ah. ṣúwà give it to you who dey check am ọ̀rẹ́ mi ó pọ̀ lẹ́ ah, wait all this one wey you dey praise me tó kàn ń gbé mi sókè gbé mi sílẹ̀ kí ló eh, ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi na you dey make things happen na you dey make things up ọ̀rẹ́ mi ṣé kí n ja ẹ̀tàn kí n ja ẹ̀tàn bọ̀bọ̀ tó iṣẹ́ yẹn hmm. ah the guy give me one rubber band never collect the rubber mad lórí rábà ẹ̀ ó ń lọ fún àgàn kí n já ẹ̀ kí n já ẹ̀ àjẹ wọn dẹ́kẹ̀ ọ̀bọ̀n yẹn ju account mi. ó wà òkè. ó wà òbóye sọ wà òkè ìjọ àrẹ ilé ìbá. báwo na change. hundred k na money for naija na you dey dull me ni. are you serious but wait o where rose sef where where where she dey. na true o. Bless say she dey run package with that guy. She never finish. That guy wey I see, that tall guy. Eh, that guy never. Why Rose like tall guys? Wetin happen? Dey dey wan kishe wọn rẹ ọ̀rẹ́ <laughs> kò wait, how much rubber dey give him? Bọ́lá I bọ́ boy, eh, I think the guy gave her like um, eighty um, k I think. Really? Yeah, I think about eighty k. Ṣé torí ẹ̀ Ah, 80 k wọ́n ní you í Oh yeah, ṣòwò náà wọ́n ní nà chill. Ṣùgbọ́n. Hmm? kí share ṣẹlẹ̀ náà ó sọ tiẹ̀ náà jam on náà wetin dey sup now that man how much he throw for you oh. èyí ló gun ẹ wá lé kí ló ṣẹlẹ̀ náà. ọmọ mi no kàn lẹ́rìn ra bàjẹ́ rẹ. Ah, ah. you don dey dull wetin happen. i no dull you now. na free you do me. i go do free say wetin happen. na him be my mama. Jerry. I mean, I ain't be my papa. Jerry. I don't do free now. Jerry. Oh, I don't do rubbish for Italo. I go to oh, my own town. I, I trust I go to run rubbish. Wait till consult. Enough here happen. How much he give you? How much you carry come? Hey, transfer. Mm-hmm. Owó yẹn máa pọ̀ gan máa as ó máa gọ bọ ẹ gan dey plenty rich like that. Ọmọ na just five hundred k. Ah! Mo kú o. Wetin happen? Five five ways. One two. Ah! If I dey tell you say you dey carry, you go dey argue. Who dey check am? Which one be? Hey, this one choke. You no choke anything. Five hundred. You no buy my bag now. Ṣé òfin kan bá sọ̀rọ̀ ló lè òun kan fi Calm down, calm down. Ṣo ti rí reason tí mo fi sọ fún yín pé ẹ need láti upgrade. Ṣorí tí èèyàn bá upgrade, máa gbọ́. Láìpẹ́ èèyàn náà máa step up. Wọ́n máa ṣe tó dáa tó dáa. Wọ́n máa ní nǹkan tó dáa tó dáa. Wọ́n á ra mọ́tò tó gbayì wàá nílé lórí àwọn ọmọ tó ọ̀tún yìí náà ṣé rí wọn lórí íńtánẹ́ẹ̀tì ni wò lẹ́kí bó ṣe kún ọmọ tí ò tó ẹ ló wà mí ó ti yé ẹ àwọn ọmọ mi gbẹ̀dẹ̀ sanwó náà that's why they run out for Italy now à ń ṣe tó da tó da ń bẹ̀ yẹn I wan dey my own town I go dey run shit o rí pé kò make sense eh? ọmọ yẹn kéré torí gbogbo China tó wọ̀ yìí gbogbo ṣe sùúrù náà <laughs> mo ò ẹ bó ṣe ń lọ ni mò ń sọ yẹn you gats wear US Italo àwọn nǹkan tó máa ma wọ̀ kókó ló máa máa wà àwọn eléyìí bẹ́ẹ̀ ń gbéra náà nìyẹn. I give you PhD for formation Rose kọ́mọ kọ́yẹ́jì síse sọ fọ yẹ o kò sọmọ náà ó pọ̀ owó ah, mi gba àtúndì ní bìgínì máa. Jẹ́ òkà sókà sókà. ọ̀nà kíyalé àlà kan mú mi èrò ọ̀nà kíyalé àlà kan mú mi àní lówe lówe mò ń sọ̀rọ̀ mi o ọlọ́gbọ́n ni ó gbọ́ ohun olùmọ̀ràn ni ó kú mọ́ o bàbá fọ̀ túbọ̀tún. aṣọ tiẹ̀ máa tún kù lọ́rùn yẹn máa jẹ́ kẹ́ wálé àròbó ti dàbẹ́ lámi lábẹ́ ẹ dẹ̀ lọ ẹ dẹ̀ lọ ẹ sọ́ra yín dà lọ lámẹ́lámẹ́ ah! ṣé bẹ́ẹ̀ náà lòun ṣe dùn mọ́ yín tó ni ẹ gbogbo mùdùmùdù yẹn kò jẹ́ ká ẹ mọ̀nà lẹ́mọ́ àbí ah! ó ń ṣe lára yín ó ń ṣe àgbàlagbà oníjẹkújẹ onírìnkùnrin onírìn ìyà onírìn òṣì ẹ máa rìn gbèrègbèrè kiri ní èdè yìí àtẹ̀dẹ̀ ah! ti lọ́mọ ẹjọ́ kí lẹ fẹ́ filẹ̀ fọmọ ọrùn lẹ́gẹ̀sì wo lẹ fẹ́ filẹ̀ fọmọ pẹ̀lú òfò tẹ́rin kiri ìgboro yìí alọ má dágbére dẹ̀ nù lọ láti jọ ẹ̀. chiefu ẹjọ sẹ́yìn kan mò ń bá wí ni ẹjọ sọ mí di rédíò àsọ̀rọ̀ má gbèsè àbí. níbo ló tún dà níbo ló tún lọ kí ló dé. tó bá ní sáré tó bá ní sáré ni mo sọ fún ẹ má súnmọ́ mi. tí n bá súnmọ́ yín kọ́. tó bá súnmọ́ mi màá fi ẹ̀ṣẹ̀ dá pátá sí ẹ lára màá bẹ nà tán bí owó. wọn ò bí yín dá ajé lọ bọ́lá wọn ò bí ẹ dá. abẹ́fẹ́. wọn ò bí ẹ dá kó fọwọ́ kàn mí ooo eléyìí tún gbé ní àbí wọ́n ti ẹ̀ ti wá parí ẹ̀ pátápátá wọ́n ti parí iṣẹ́ lórí èmi àti ẹ̀ wọ́n ti mẹ́rin méjì wọ́n ti pẹ̀yìn wọn síra wọn ti sọ lókun wọ́n ti lọ sọ yẹn sí kànga bí wọ́n ti sọ wá sọ́dọ̀ àbí wọ́n ti pín wa níyà wọ́n ní kó má rí mímí látọ̀ kó má tiẹ̀ rí mi sójú rárá. kí ló dé tó láì wà lára ṣọ́ fi ṣe ẹni hmm. ṣé o ò tẹ̀ lè ṣe ijọ́ kan kó sinmi fára ẹ̀ láì pariwo. èmi ò lè ṣe ọjọ́ kan kí n sinmi fára mi ṣé bí wọ́n ṣe ń ṣayé ni wọ́n ṣe ń ṣayé ayé labọ́la lọ sọ fún mi o jáde lọ látijọ́ ẹ̀ o lọ ò bọ́lá láti bojú wẹ̀yìn o ò tiẹ̀ mọ̀ bóyá oníyàwó lè àbọ̀ lọ́mọ lẹ̀ o wá tún tẹ̀yà dé padà o tún wá lọ síta ẹ̀jọ̀ gbọ́dọ̀ ti ṣerú ẹ̀. mi ò tẹ̀ tí ì dé mi ò tí ì dé mi ò tí ì dé mo kàn wá mú nǹkan lẹ́yìn. ẹ kàn wá mú nǹkan Obama ti wálé Obama ah. ti wálé ah. Ah. àkókò òjòyè ó sọ jẹnu mi ò kálù lọ ṣé orí kò wà lóhùn ó bẹ́tà ju bó ṣe lọ tó ń bọ̀ bí ìgbóná ìlọ Obama eh. ti wálé. fún ètò sọ yìí eh. tó bá rí mi tó bá rí mi mm. lẹ́yìn ọdún kan tó pè mí lọ́mọ rẹ̀. ó di gbére fún ẹnìyẹn ajẹlábọ́lá ó dìbò ṣe fún ẹnìyẹn tó bá fi lè lọ tó lọ lu ọdún kan ó tún dárì náà ó dojú ọ̀nà fẹ́lẹ́ àti. ó dáa. ó tiẹ̀ da wo dunkan dunkan wẹ́ẹ̀tì wẹ́ẹ̀tì wẹ́ẹ̀tì you see your father you see your father you are started again nítorí wọn ni mo bá tọrọ wẹ́ẹ̀tì à wẹ́ẹ̀tì à. má ṣe lè ṣe fún mi jọ nítorí Ọlọ́run. gbogbo kí ló dé ìwọ ló bá mi bí ni. ṣé wọn ló bá mi bí ni. ó ti ìwọ ló dàbí. sí sí sí máa bá dàbí ẹ sọ̀rọ̀ ìrìn òṣì tó rìn kiri kọ́ yẹ máa rìn kiri mọ́ àgbàlagbà ni wọ́n àgbàlagbà ni wọ́n yẹ ń rìn ìyàmọ́. sí ọ̀la yìí. sọtọ àti bàbá àtọmọ kò sí tó máa gbọ́ràn sí mi lẹ́nu. sọrí ilé ayé ẹ ọmọ tó fi inú ara ẹ bí orí bó ṣe walk away nítorí pé ó wí pé o senseless ẹnu ò dẹ̀ ka wo òpònú ayé rádà yìí. kò sí wàhálà ẹnu ẹlẹ́wà yẹn aláwìyé ẹ máa kàkà wo mo regret ìjọ tí mo pàdé ẹ you are a bad market. ẹyin ẹyin gan black market yìí. you are a bad market. àṣìra ọjà lẹ́yìn gan fúnra yín. àṣìgbé ọjà dé. èmi gan mo regret pé mo rà yín. àṣìgbé ọjà. ìràkúrò ìràkúrò ọjà gan. ọ̀nùdàlù kó lọ náà fún mi. lọ́bẹ̀ náà kó lọ́ọ́ sí wọn kúrò lọ́nà òṣìwọ́. abẹ́fẹ́. ẹ ayé la bọ́lá. ọlọ́ba ọlọ́ba aláṣọ. abẹ́fẹ́ ọlọ́ba aláṣọ ayé la bọ́lá. ẹ olùsọ aláwọ̀ ayé òṣìṣẹ́ máa pa mí wà á fún ẹni kí wà á máa ṣe tọ́ ni wọ́n tún là mí. ẹ máa dán ẹ máa dán. ẹ máa ṣàyè lè sọ ọ́ kẹ ṣàyè ni wọ́n àgbà bí àgbà gbé gbà ó. ọ̀hún jàbọ̀ tó bá jà lórí lásán báyìí èyí máa fínísì mi ẹ wọ ẹ máa lọ ẹjẹ kó máa lọ lò yín kó máa lò yín gbàtà bá máa lò yín yọ wọn á yọ̀ǹda tó kù gbàtí òkú jẹ káàdùn kò kúkú yọ òtí ẹ jẹ lè lọ tọ̀nà òdìdí gbọ́n báyìí òkè gbọ́n ẹni eléyìí bá gbé wálé àmọ́ lò bẹ́ẹ̀ lò ṣì wà mí láyé jẹ́. ilé aláyọ̀ ti di gbígbóná ẹ̀ẹ́dà òfin ẹ̀ sí ọ́.

But please, uh, uh, madam uh, or auntie, who are you? A eh, woman, I'm just here because I have no choice. Ellie, my mommy, okay. mi. Orúkọ mi ni I'm your husband's girlfriend. Mo ti lóyún fún ma. Wọ́n wá ní kí n lọ Mo wá wò kẹjọ kẹ bá mi bẹ̀ wọ́n wọ́n ní ẹ̀yin nìkan ni wọ́n máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ọmọ kékeré ara mi dẹ̀ ni mi ò fẹ́ kú mà ẹ̀yin náà ní fojú sunkún ọmọ ẹjọ́ bá mi bẹ̀ wọ́n kó gba oyún yìí lọ́wọ́ mi. <laughs> Ah, ẹ ẹ ẹ jù ẹ bá mi bẹ̀ wọ́n kò sí problem máa máa bá yín bá sọ̀rọ̀. ẹ ṣe máa ẹ ṣe máa ọmọ dáadáa dẹ̀ láyàwó á ní mí ọ̀hún ọmọ dáadáa ni mí níwà jẹ́jẹ́ ni mí ẹ̀yin gan máa gbádùn mi ìṣó níwà ara mi. all right ẹ ṣe máa yes ma get nice day ma. thank you ma. Ìrántí obìnrin là ń bá tayò, tá a bá rò pé à ń gbọ́n. Ah, ah àwọn gbọ́ngbọ́n jù lọ lápá bòmí o ọkùnrin tó ń yọyàwó ẹ̀ jẹ́ lówó pọ́ngbọ́n rántí o rántí o rántí o pẹ́mi ẹ̀ ọ̀wọ́n. Miss Mo, what's strange about that? I'm sorry, it's because I've never seen you done it. Ó dẹ̀ tí money, so. It's okay, yeah, I grown up. Ṣé you tó fẹ́ kí my mọ ìjáde Yes now. Mo ṣe ń Be a ẹ̀dí à Greek. Ah, so why are you talking tó ń mutí "Why am I máa bèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n mutí ni àbọ̀n fẹ́ It's okay now, it's their lives, kò lè tó yẹn. Ọmọ mọ́mí ni wọ́n ti ẹ̀ jàre. Adé wa kàn bọ̀tà. A máa plan especially baby girl problem. Don't stop me, Jai. For me, Jai, enjoy life for am. She like that also. mo máa sọ fún ẹ pé kò ṣe dandan kó jẹ́ pé ìgbà tẹ́ bá fẹ́ lọ sọ́jà níṣe máa máa rántí pé àwọn nǹkan kan ti tán. ẹ má bínú wa èmi kọ́ ni mo lọ sọ́jà last time ní fàmà ìwọ kọ́ ló lọ sọ́jà ṣé ìwọ kọ́ ni supervisor ẹ má bẹ̀rù mà ṣé kò jẹ́ kó mọ̀ pé gba àwọn nǹkan tó tàn yẹn ti ẹ má bẹ̀rù mà. Ah, kí má bínú kí má bínú all the time. Baby. Hey, baby. My hair. That is stop that. Bímpé, what audacity ló ní láti lọ báyàwó mi ní shop. Àyákò ẹ̀ gan o. Irú àdáradá wo nìyẹn? ṣé tó mo ti condone ẹ mo ti pampa ẹ mo bà ẹ jẹ́ ó jẹ́ èèyàn tó dání tó bá jẹ́ lómi ni ó mọ orúkọ tó máa ṣe fún ẹ what the heck kí má bínú bẹ́ẹ̀ra ẹ aboyún tó ní ló ń jọ ẹ lójú kò jọ èmi lójú o at all now reason tí mo ṣe wá gangan ni pé mo wá sọ fún ẹ pé nǹkan tó bá ń wọ̀ ẹ́ kò fọyún yìí ṣe kò kàn mí i'm least bothered get the hell out of my life. ẹ má bínú. rubbish. Eh. Baby, ẹ má bínú now. Hey, oyé mi padà ta. Eh, madam, ẹ rẹ̀ mà. Ìwọ ṣe nǹkan tó ń ṣe kíá. Ọ̀tọ̀ ní kan tó máa ní kẹ́ ṣe ọ̀tọ̀ níbi tẹ́ máa ná títí. Eh? <sighs> You don't mean it. Girlfriend ọkọ ẹ̀, olórí láyà, wá ẹ̀ wá sínú bíbá yìí. <laughs> bó ṣe ń wo mi yìí báyìí ni mo ṣe ń wò nígbà tó dẹ̀ sanwó tó worú ẹnu ẹ̀ tán tó tó rojọ́ yẹn dà á lẹ̀ nǹkan pé mo dẹ̀ pé olùkọ́ ẹ̀ pé kó wá wo ní <laughs> aláìní tìjú ẹ o nǹkan báyìí báyìí ló sọ ọ wọ́n wá ṣe sọ̀bẹ̀ sí mo ṣe yanjú ẹ̀ sí kò tiẹ̀ kàn mí torí mi ò tiẹ̀ bọ́dà mi tiẹ̀ béèrè. ó dẹ̀ ṣọ́ pé wọ́n ọmọbìnrin ò kì í ṣàjẹsà. kí ni mo fẹ́ fi ṣe bó mo ti fẹ́ kó. <laughs> torí gbogbo ọ̀rọ̀ yìí ó rí bákanbàkan bó ṣe ń gba gbogbo ẹ̀gbin mọ́ra tí gbogbo ẹ̀gbin tó ń bẹ lára mu tí gbogbo nǹkan tó ń bẹ lára mu ó ń ṣe mí ní kàyéfì kó má lọ jẹ́ pé ṣe ló ń fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta n tó máa ṣe ó wà nínú ẹ̀. èmi ọlọ́run ní jẹ́ òpó jésù mi ni mo dì ọ̀rọ̀ ànábì mi ni mo tẹ̀lé ọwọ́ mi rè funfun nẹ́nẹ́ èmi ò ní bá wọn wẹgbẹ́ kankan láyé mi kí ni mo fẹ́ fi ṣe. òpó jésù ló dìrò ọ̀rọ̀ ànábì ló tẹ̀lé. tẹ̀lé. òun ló fi jẹ́ pé girlfriend ni ọkọ ẹ ó fi ẹsẹ̀ ara ẹ̀ rìn wá ó lórí láyà ó fẹsẹ̀ ara ẹ̀ rìn wá sínú bíbà ẹ̀ ó tún wá sọ fún ẹ wípé òun ti lóyún fún ọkọ ẹ ó dẹ̀ jẹ́ kó lọ láì farapa. Ah ó jẹ́ kó lọ lóòyẹ̀ ah, ah. kò ń ṣe pé bóyá apá ẹ̀ṣẹ́ kò ń ṣe pé bóyá o yá jẹ kò ń ṣe pé bóyá o búlé kan kò ń ṣe pé bóyá o fún lọ́rùn ó lè jẹ́ kó fara rẹ̀ lọ ó dẹ̀ lọ lóòyẹ̀. jọ ẹ sọ̀rọ̀ náà kí ló fẹ́ kí n ṣe kí n lù pa kí n lóko èèyàn lọ́rùn kí n faṣọ pépé ronko ọba orí mi ò ní jẹ ọlọ́run ò ní jẹ èmi kò. Mm ó kàn ń wò bẹ́ẹ̀ náà ni jẹ́ kí n sọ fún ẹ ọ̀dọ̀ grandma mi ni mo gbé dàgbà mm. ṣùgbọ́n while we were growing grandma will always say something pé ẹ má gbọ́rọ̀ ọkùnrin sáyé àlàyé yín o mm. and mo dẹ̀ ti mú advice yẹn lò láti ọdún tí mo ti mú lò it's been working for me kò dẹ̀ wù mí. ok ọlọ́run ti ẹ̀bẹ̀ ẹ ṣe ọlọ́run ti ẹ̀bẹ̀ mi ṣe mi ò ní grandma tó máa bẹ́ mi sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ṣe tó jẹ́ pọ́dọ̀ grandma ẹ̀ ló dàgbà ṣọ́ra àbá orí street làwa dàgbà sí ọmọ ìgboro làwa hmm iná lójú ni all the time àwọn òrà yóò sì ọlọ́run bá ń gbọ́ ajé tó bá jẹ́ pèmí ló bá dọ́rùn ẹ̀ wò ni ọlọ́run bá máa gún yàrá jẹ́ ẹ̀ ọlọ́run mo máa gún pa mo máa gún life and direct kó ní kíni mi ò kọ́ kí n fẹsẹ̀ pẹ́pẹ́ lọ́rùn kọ́ bá obìnrin wèrè kan wọlé wá gbàgbé kó òun lórí fọkọ mi ọlọ́run ó dọ̀rùn fún tuntun lọ́lẹ̀. ohun ìwé ra ń gbáyé kan lọ́hùn ẹ̀ẹ́dà ò kì í yẹ̀ sí ọ ẹ̀ẹ́dà ò fúnra sí ìwà ẹ̀dá ló sáàyè lógún ohun tá ò kà sí ní sáàyè lógún. nice one that goal goal nǹkan ẹ̀mí lè gbàgbé ẹ̀ fantastic goal. èmi ò ṣàmọ̀ nǹkan tẹ máa ń rí nínú sọ́kà yìí ṣá. àwọn ah, lájọ́ ń wò yìí wọ́n máa ń pákéjì ẹ̀ gan ni clear everything gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lámàrí. Mm, but the picture fine. Mm, that's it. Daddy, your phone is ringing. okay um, I left it to charge mo mo mo fi lẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ǹjẹ́ eh, kí ló ń wá káàkiri tó fi mọ̀ pé fóònù kan ring. Uh, who is there wo ta ló kọ. Bímpé. Bímpé Bímpé jà lọ dá padà lọ go and reconnect it kó mú kó máa charge lọ mo fẹ́ kó full take it back. okay sir. kí ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ púpọ̀ yẹn. ṣùgbọ́n wọ́n bí n pé àmì ẹ̀ bí n pé tó lóun lóyún mo fẹ́ gbé kọ́lẹ̀ fún. I see. Ah, me I dey snap picture wey I wan send to my customer. Wait, wait, wait, wait. You get one hair wey I see for Instagram. Uh, you see the hair? You and we? One blue wig like that. Hey! Yes, Zuzu! ah so you are surprised ẹ ẹ mọ̀ pé irun blue tó bá jẹ́ colour bẹ́ẹ̀ mm. tó bá dé club ó kàn máa ṣe báyìí anywhere where you dey guys go dey. tọ́nà wà rí sí i. <laughs> Ah. Ah, ah. pick am now. I never give unknown people this number o. Oh. What is that? People come dey call me now. Ẹni ẹ̀ máa ń nọ́mbẹ̀ ló ṣe ń pè ẹ́. Pick am ẹ̀ ò yẹ dey call. Àwọn owó ló bá mi o. Hello? Hello lórí burúkú. Ah. Wetin I dey hear? sí mi o. olórí burúkú pápápápá olórí burúkú pápápápá ó lọ sí. ta ló sọ̀rọ̀ ó lè sọ ìyàwó ta ló sọ̀rọ̀. because i get plenty clients o olóṣì olóṣì olórí burúkú aṣọ olóṣò tiẹ̀ ní gbogbo yín olóṣò nìyí aṣẹ́wó nìyí ẹjọ́ ló fẹ́ rò òrò kí ló fẹ́ tà answer question wey dey ask you who be your husband agbọ́kọ lórí bíi ti ah, ah, kódẹ́ẹ̀dì. ìyàwó ta ni wọ́n pọ̀ lọ́wọ́ mi sọ̀rọ̀ kódà tó bá fẹ́ mọ̀ ìyàwó ní ayé la bọ́lá ló ń sọ̀rọ̀ ṣé oh, ẹ̀mí ìyàwó ẹ̀ ló sọ̀rọ̀. adéṣù àbí kí ni wọ́n ti ń pe orúkọ ẹ̀. wọ́n ní kí n jẹ́ níwọ̀n nìyẹn o jẹ́ ilé ẹ̀kọ́ mi o. adéṣù à jẹ́ ilé ẹ̀kọ́ mi fi ọkọ mi lọ́rùn sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ òfò ló máa ṣe ó máa ṣòfò ni. níbo àárọ̀ ọmọdọ́mọ yín ẹ̀ ṣe pé fún ìyàwó ilé ilé pè. ok kò sí wàhálà sórí mi ò tí ì bẹ̀rẹ̀ pẹ̀lú yín mo ṣe ń bẹ̀yẹ̀ bọ̀ lápò ni àti wọ́ àti gbogbo àwọn olórí burúkú tó kù tí ẹ̀ jẹ́ kí ọkọ mi kó ráyè tèmi nínú náà ọlọ́wọ́ bá gbọ́ kó ṣe èpè lásán ni màá fi máa yín lọ. màá lọ wá àfọ̀ṣẹ́ confam àfọ̀ṣẹ́ níbi tí wọ́n ti ń ṣe màá lọ wá wọn ni màá tọ́lá fún gbogbo yín gbogbo yín báyìí ẹ máa ṣọ́kù ni ọlọ́wọ́ bá gbọ́ ẹ máa rìn wọ́n gbọ́ lọ ni ẹ máa rìn wọ́n gbọ́ lọ ni gbogbo yín pátápátá gbogbo yín tẹ̀ fún mi ju ọkọ gbogbo yín tẹ̀ jẹ́ kí kí gbẹ́rù ọkọ mi nínú ilé ọlọ́wọ́ bá gbọ́ ẹ máa wọ̀ gbẹ́rù ẹ máa rìn lọ ni. gbogbo ilé yín gbogbo ilé yín ló máa rìn wọ́n gbó lọ e be like say we dey whine. you wan hear lis ten madam no dey shout ariwo kọ́ ni music. yes sir. so fẹ́ gbọ́ èmi kọ́ ló yẹ kó o pè calm down mrs ayélabá wherever ó yẹ kó lọ pé àwọn girlfriends ọkọ ẹ̀ tán gbé àpótí wa kán fẹ́ wá bẹ́ẹ̀ ṣe orogún. èmi adéṣùwà ṣé wọ́n sọ fún ẹni ṣé mi ìpọ̀lẹ́tì ẹni yé gbó o kò lis ten I just wan collect my share for wetin your husband get o. Èmi ò ń fọ́kọ o. We no dey marry o. You dey know? You dey hear? Àní sẹ́ àwọn òun fọ́kọ sẹ́, àwa fẹ́ gba share tiwa nínú nǹkan tó wà ńlẹ̀. And secondly, máa gbọ́ mi kò listen Dada. Èmi help ẹni tọ́pọ̀ ẹ bá ti ṣe tó dáa tó dáa. Èmi náà máa ṣe kí ni máa dọ́pọ̀ ẹ nínú. Ṣé o fẹ́ kú síbẹ̀ ni? Ẹ̀yin ìyàwó lè yẹ kí understand pé helper ni girlfriend ti jẹ́. Èmi ò ṣe girlfriend sí àwọn olóòórùn o owó ọmọ wa gbà o make una tell am ẹ sọ fún. ó jẹ́ bẹ́ẹ̀ ni àjẹrò ọ̀run lélẹ̀ tó jẹ yìí ọlọ́wọ́ máa ń gbọ́ àwọn ètò máa jẹ ilé ètò máa jẹ tó máa jẹ kú lásán pẹ òdẹ́lẹ̀ tó jẹ yìí ajẹ́ lọ lórí ó máa kú sí díẹ̀ ni mo lo ṣe lórí burúkú ká ah, kúrò lórí bójà. ó ti ká àgbà a máa tún bọ̀ lára rẹ̀. a máa ṣe ká fún ẹ ṣọlẹ́ ní ìyàwó ilé tó bá pe gẹ́fẹ̀ẹ́dì ọkọ ẹ̀ ó fẹ́ tẹ̀ ẹ̀yìn ọkọ ẹ̀ ní kò fà létí níbi tó bá ti ń gbọ́. ṣé wàá gbọ́ bẹ̀bẹ̀ tẹ́lẹ̀ máa ṣe gbogbo tó máa ṣe ní kiri eh, eh, eh. ó ṣe wà yẹn kó ẹ máa jìyà ẹ. Ọlọ́run aago kan lẹ five m. wàá ṣe é ṣé ìwọ ẹ kọ mi. wàá ṣe é ṣe é kó sọ́ọ̀dì mo ṣe é. ó ní ìgbà tí pariwo tàbí ọmọ. kí ló dé kí ló dé téèyàn máa wà nínú ilé àti òní nísìmí. ìyàwó tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ẹ̀rín fẹ́ olúwa. ìyáálé mi ẹ̀ka sọ̀ma. sori tí o bá jókòó síbẹ̀ jẹ́ ń gbọ́ wọn máa fi ẹ́ ṣàwátì. a gbọ́ pé ọ̀gá rẹ̀ wọ́n ti fẹ́ mi. ọ̀gá ti fẹ́ mi. tí wọ́n bá lọ ń tàn ẹ́ tó ń sọ pé kó lọ fọkàn balẹ̀ kó lọ fọkàn balẹ̀ máa rántí tó ṣẹlẹ̀ sórílẹ̀-èdè wa. jẹ́ ìpè méjì obìnrin kò dénú obìnrin kankan fún mi. ẹ ẹ ah kí ló dé tó wọ́n dàbí ṣìgìdì láàárọ̀ ìbáyìí.

ìyàwó tí à ń sọ̀rọ̀ ẹ̀ náà nìyẹn. ọ dádì ẹ káàsán sá. ẹ jọ ẹgbàá kí kọ́kọ́ fi ṣera yín lálejò náà. ìyá ológun dún ẹ̀yin kọ́ mo bá sọ̀rọ̀ níta gidi yín pọ̀. ee mo rí yín mo káyé o mo jẹrù. ayé o ṣẹ́ra àwọn mẹ́ta yìí a máa lu ẹbí ìyá àìsíwọ́lé ọ̀kẹ́ mọ̀. sami sami ẹ lóra yín gbó. àmì jésù. bàbá Isiaka. òde lọ fẹ́. ìwọ sọjọ́ kan fẹ́ bọ́nú ọpọ́ọ̀sì ẹ tó fún mi ní kọ́ bọ̀rì. wọ́n fi wọ́n fi wọ́n fi jàre ah, ah, wàá kọ́ máa kóruwá ògiri wá lórí. kí ló ṣe é. mo ti dé togun-togun mo ti dé tìgàtìgà. mo gbé ìyá àjẹwọ́ sínú ilé. ìyá yẹn ó ṣàjẹ́ na why you talking like this. mo ṣú ọ̀tá bá sùn ọ̀tá bá jí. ṣáde máa jí ṣá kò ṣú ọ̀pá máa jí. kéèyàn ní ẹ̀jẹ̀ kó àtẹ́pó pẹ̀lẹ́yìn ní sẹ́ńtúrì tá a wà kú ni wọ́n. tọmọdé bá dárí sapá pápá. ẹ̀rí ìfẹ́ what is going on here. kúrò kúrò bí fún káyọ̀ pásítọ̀ rí pé ní fún mi nísìnyí. káyọ̀ ọ̀gbọ́n mi. jẹ́ mi jẹ́ mi jẹ́ mi bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ lọ èmi àtijọ́ rẹ̀ á jọ ẹgbẹ́ inú ẹgbẹ́ àwọn àgbà àwọn ọ̀yá mi.

wa débi tá a wà yìí o. ẹ̀yin ènìyàn tẹ́ ò bá mọ̀ o ẹ tètè lọ mọ̀ páyé yìí ò lé o àwa là sáyé wa. ìsókìrún ni ń bàdíjẹ́ ìwà ẹ̀dá ló ṣàyédógún òun ní káàkiyèsí o. ìlò ní fomi mú kó tù pọ̀ ohun ìtì gbáyé kan ohun ìmẹ́ra ń gbáyé kan lọ o ẹ̀dá ò kì í yẹ̀ sí ọ ẹ̀dá ò fúnra sí ìwà ẹ̀dá. gbogbo láyé ajáwọ́ nínú ìwà yóò ga to upgrade upgrade upgrade náà ni ó lọ sún wa débi tá a wà yìí ó. òdòdó lóbìnrin tí kì í pẹ́rọ àbẹ́ni ti rí bọ́lọ́ la máa rí ẹ bá ṣayé lè sọ ó kẹ ṣayé níwọ̀n o àìgbà bíi àgbàgbé. só oore náà ni ó ló sún wa débi tá a wà yìí o. èrò ọ̀nà kíyalé àlà kan mú mi èrò ọ̀nà kíyalé àlà kan mú mi. àní ನಿಂಚೆ